والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí ó máa dé sí etí gbọ̀nyìn ní ìkànnì yìí one oh seven dot nine fm ní déédéé aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa àgbà Ṣàmùsùdín Ṣítù tá a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ́wọ́ rẹ̀ pé kí lẹ́dàá rẹ̀ lọ́mọ bá bàbá wọn ṣítù ṣẹ́tayọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé síríkì ògúnmọ́sìn àwọn afáwọn àgbà tí wọ́n bá sọ̀rọ̀ ọlọ́run ọba náà àwọn náà ni imam ishaq abọ́lọ́dẹ muhammad awal tí wọ́n jẹ́ imam da'watul haqqi sẹ́kẹ̀rẹ́ masikilẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká lọ. alhamdulilayi nahmaduhu subhanahu wa ta'ala wa nastaghfiruhu wa natubu ilayhi wa tawakkalu alayhi wa nu'minu bihi wa nastahdihi. عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba. alhamdulilah. adúpẹ́ fọlọ́run ọba tí ó tún fi àánú rẹ̀ tó fi ṣe wa kò sáyé dúdú tèmi. ya rabbi kam min bala'in qad zahabta bihi ọlọ́run mélòó mélòó nínú àwọn oríṣiríṣi àwọn àdánwò ilé tó kéré kọjá lọ. Ya Rabbi kam min bala'in qad dhahabta bihi. àwọn oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá ilé tó ti ṣẹlẹ̀ láyé ìtú ọlọ́run bá là wá. qad dhahabta bihi. àwa kan fetí gbúrò àwọn oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ àtàwọn àdánwò yẹn ni. qad dhahabta bihi. ó mú àwọn ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi ńlá yìí ó mú wọn lọ́dẹ̀ ṣáwakù. anni wàlá ọ̀la wàlá máa kò Síkè bá ń ṣàánú ọlọ́run ọba ni, àwọn náà bá má ti lù jùkọ̀ bá má lè dìde. Anna wàláwùlá kẹlẹ́m nàkàrún wàlám nàkùn. Oríṣiríṣi àwọn àdánwò báyìí ta rántí tí ò ṣeé kà tán tó yẹ kọ́lọ́wọ́n bá sọ fún wa nínú alukur'an wípé wa in tẹ ọ̀n dùn ní àyìnbáta wọ́ọ̀hìn. ọlọ́ni tẹ bá lè jẹ́ ká láwọn oríṣiríṣi ọ̀nà tí mo gbà fi ṣàánú yín ẹ̀ lè ká tán ìwòye ìṣàwà nínú ìgbélé ilé ìtọ́lọ̀ bá ń mọ̀ ọ́n mọ̀ ń fìtínà ayé pẹ̀lú àrùn kòrónà. wàkàm wàkàm inú múre lásùn àṣàṣìrò ha. ìkàlélí yẹn ní ìta sọ kò pẹ́ lẹ́yìn rẹ̀ náà lẹ́yìn ìṣúná bẹ̀rẹ̀. wàkàm wàkàm inú múre lásùn àṣàṣìrò ha. àwọn ẹ̀mí kan bá ìṣẹ̀lẹ̀ tá à ń sọ yìí lọ ọlọ́run wá ṣèlú àti kùsàyà wá wà àwa kan ń kà kan wò ó de kò ṣẹlẹ̀ sáwà. àkàmú àkàmú mi umúrí lásùn àhànsìn ọ̀hán nàìjíríà ní mi ò bàlá irun kàmú àkàmú àkàmí. ó pọ̀ tí ò ṣe kà tán o. nàìjíríà náà mi ń bàlá irun kàmú àkàmú àkàmú. ilé ta sọ ìyá fílẹ̀ ìdíkọ̀ fọlọ́hún ni. kì í ṣe pàǹfilẹ̀ yọ àwọn tí wọ́n ti gba oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ báyìí lọ àfi yọ wọn o àwọn olùjọ́sìn fún ọlọ́run bá tí wọ́n ti lọ lórí ìdáyé ọlọ́mọṣẹ́bà kẹ́ wọn. àwọn náà ta akẹ́kọ̀ọ́ ọlọ́run ṣẹ́wà kù lórí dáadáa. tọrọ àlékún ọlá ọlọ́run fún ẹnìbà muhammadu sallallahu alayhi wa sallam. bákan náà àǹbí ọlọ́run àlékún yọnu rẹ̀ fún àkùsáàbà. àwa kí gbogbo ẹ̀yin ọmọ ya wa lọ́kùnrin lóbìnrin jákèjádò gbogbo bí tẹ̀sí náà fàní àti gbọ́ wa. ó tún kíra wa káàbọ̀ lọ́dún tèní. ilé ìtújásí pé à ń palẹ̀mọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí fún àwẹ̀ Ramadan wa a sì lè pé nípalẹ̀ mọ́ ìní tá a fẹ́ sọ yìí náà a fi ń pìpì ara wa a fi ń palẹ̀ ara wa mọ́kalẹ̀ fún oṣù Ramadan ni sákìlò ní gangan náà ni Ṣàbánu di twenty nine gẹ́gẹ́ bí òǹkà eléyìí tẹni tí ń ṣe olórí fún gbogbo mùsùlùmí jákèjádò Nàìjíríà eléyìí tí wọ́n fi pípa ẹni náà ni Sultan ọ̀kà tí wọ́n filẹ̀ fún wa lọ́wọ́lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ń àdáǹsì oṣù ní gbogbo gbà ó náà ní kúrò ní ní ṣàbán wa di twenty nine láti wá tẹ̀lé lórí àti tẹ̀lé àṣẹ ọlọ́run lára olórí àfi ká tẹ́tí lẹ́kọ̀ọ́ ní alẹ́ tòní láti máa retí pé ṣé wọ́n róṣù ní ìtọ́ túmọ̀ sí pé tí wọ́n bá ti ànáwọ̀sì fún wa pé wọ́n ti róṣù lénìí Ramadan wa bẹ̀rẹ̀ náà nìyẹn lọ́la ní ṣe ọjọ́ Tuesday ṣùgbọ́n tí tòlítọ́ọ̀nù bá ní wọ́n gbìyànjú àwọn tí wọ́n lọ wá oṣù orí ìwọ má wíwí kú wí ń tiẹ̀ o pẹ̀lú mi àní kí ni wọ́n ń wá gan-an à wàláhì wọ́n ń wá tó o bá mọ̀ bí wọ́n ṣe ń wá ni kí wọ́n ṣèwádìí tí wọ́n bá ti wá rí tí wọ́n ní wọ́n rí ìtọ́ka náà ni pé káka ṣàbánu kó pé ọgbọ̀n káwá bẹ̀rẹ̀ rọmọdọ́ọ̀nù wa ní ọ̀túnba ìyẹn tí wọ́n bá róṣù lálẹ́ tòní àǹbẹ̀ ọlọ́run bá kú jọ kó ṣe gbogbo eléyìí ní ìrọ̀rùn fẹ́ni kankan wa akíra wa lẹ́ẹ̀kan pípé akú ìpalẹ̀mọ́ Ramadan Ramadan má pàtàkì nínú ìgbésí ayé òwúwa rúkìnnù min arkani hadha din òpó kan mà ní nínú òpó tó gbẹ́sùn dúró ìwọ́dẹ ni kéèyàn fún kan nínú àwọn òpó yìí nífàsẹ̀ kéèyàn ní kò kàn án kéèyàn ní kí kàn án pẹ̀lú àwẹ̀ Ramadan ṣèbí mò ń kírun àbí kí yẹn nígbà tí mo ti ń gbà rẹ̀ inú pàtàkì ààrẹ ló pàtàkì lọ́dọ̀ tòun bẹ́ẹ̀ náà ni èèwọ̀ ni kí yẹn máa fẹnu ẹ̀wọ̀ arọ́ sẹ́sìn ọlọ́run kọ́ ní ṣé o gbà rẹ ni kó níyàwó rẹ ni níta ló fẹ́ gbàyàwó rẹ rẹ̀ à ẹ̀rí pàtàkì ni réèyàn bẹ́ẹ̀ ìtakùsọ lélẹ̀ má bàa sọ bẹ́ẹ̀ mọ́ o èèyàn máa san ọ̀rọ̀ míì tó jásí pé kí ló ń bú ọlọ́run ọba tó ń bú ẹ̀sìn ọlọ́run tí ìdẹ̀ yẹn mọ̀ pé ohun tóun ṣe yẹn ọ̀ràn ni ṣùgbọ́n tí yẹn bá ti gbọ́ báyìí gẹ́gẹ́ bí polówó rírì lẹ́yìn tẹ̀ ń gbọ́ ẹ̀ ní sọrú ẹ̀ mọ́ tó dáa lójú nìyẹn pẹ̀lú àánú ọlọ́run kí lọ́nà ọba sọ fún ẹ nínú alukur'an nípa ààwẹ̀ ramadan ọ̀rọ̀ ọlọ́run ọba tí ṣe alukur'an ọlọ́run ọba jẹ́ ká mọ̀ pàtàkì ààwẹ̀ yìí. يا أيها الذين آمنوا ọlọ́run ni mo pe ẹ̀yin olùgbàgbọ́ òdodo. يا أيها الذين آمنوا mo pè yín tẹ̀ ń kírun ẹ̀ ẹ̀yin tẹ̀ jẹ́ mùsùlùmí. yá ayyuhalladhina amanu. sẹ́yìn àlàyé àkọ́kọ́ tó kọ́kọ́ wà nínú gbọ́dọ̀ yá ayyuhalladhina amanu yìí ìyẹn ló kọ́kọ́ wá fi ń hàn wá nípa pé irú àwọn ìran wo lọ́lọ́run bá ní kí wọ́n gbààwẹ̀. àwọn wo lọ́lọ́run bá ń béèrè àwẹ̀ lọ́wọ́ rẹ̀ àwẹ̀ àwa mùsùlùmí kì í ṣe irú wá ògiri wá àwẹ̀ àwa mùsùlùmí kì í ṣe tajà tẹran àwẹ̀ àwa mùsùlùmí ààwẹ̀ tọ́lọ́wọ́n bá ń béèrè lọ́wọ́ mùsùlùmí ni mo béèrè rẹ̀ lọ́wọ́ gbogbo ẹ̀dẹ́ èèyàn ṣá tẹ́lẹ̀ mi máa ní mo lẹ́ẹ̀kàwé àwọn mùsùlùmí yẹn yìí náà wọ́n tẹ̀sí máa ń gbàwé yẹn bọ́ sí máa ń ṣínú yẹn orí mi máa ń wú gan wọ́n náà wá bẹ̀rẹ̀ sí gbàwé pẹ̀lú wa ìkọ́ wà tó kọ́kọ́ gbọ́dọ̀ ṣe kó tó gbàwẹ̀. yá ayúhà alladhina amanu. èyí tọ́lọ́ fi máa rìwọ́ọ̀dù ẹ̀ kó ń gbàwẹ̀ òun kò kọ́kọ́ jẹ́ mùsùlùmí al-Islam torí pé nítorí àwọn bá ń pè ń bí àwọn tó ń pè ń bí tó mọ̀ tó kàn ṣoṣo lọ́lọ́run ẹni tó mọ̀ kọ́ lọ́wọ́ bá ọbí mẹ́ni kan òbí. yá ayyuhal ladhina amanu. jẹ́sí máa rí i pé gbogbo ògbà tá a mùsùlùmí bá ń àdírẹ́sì ara wa níbi ìtumọ̀ gbólóhùn yá ayyuhal ladhina amanu a máa ní olùgbàgbọ́ òdodo nítorí gbogbo ẹni tó wà láyé náà ló gbà ń gbọ́ ṣùgbọ́n gbàgbọ́ tòdodo lọ́nà ọba ṣàtìkì rẹ̀ sára mùsùlùmí. yá ayyuhal ladhina amanu kutiba alaykumus siyam. ọlọ́run ní òun ṣe ààrẹ òun ṣe lọ́rọ̀ yàn lé lórí o. kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun. kéèyàn máa tú ìtukùtù pẹ́lú mi lè ní kùtìbà tó wà ń bẹ̀ yẹn sílùmọ̀jì húlù ni. eléyìí tí ó ń túmọ̀ sí pé wọ́n kọ rárá o tó wà ń wọ́n ṣe lọ́nà àyàn níbi máa na fúri dọ̀ ọlọ́run bá ṣe lọ́nà àyàn lé lórí. ọlọ́run ṣe rọmọdán lọ́nà àyàn lé lórí àwọn ẹ̀dẹ́ ènìyàn rẹ̀ tájú olùgbàgbọ́ òdodo. kàmá kùtìbà ala alladhina min qablikum. ṣé tí ọlọ́run bá sọ fún wa ń àlàyé ńlá kan ló ti jẹ́ fún àwọn àlùmọ́ yìí wọ́n ní kámà kó ti bá àwọn alàlàbí ẹ̀mí ẹ̀ka jùlùkùn wọ́n ní bóun ṣe ṣe lọ́ọ̀rọ̀ yàn lórí àwọn tí wọ́n ṣíwájú wa ilé tó ń túmọ̀ sí pé àṣíkè ìsìláàmù kì í ṣẹ̀sùn tó ẹ̀ṣẹ̀ dé kì í ṣẹ̀sùn lárúbáwá <laughs> gẹ́gẹ́ báwọn ẹlòmíì ṣe ń ro nínú èrò wọn pé àwọn lárúbáwá ni wọ́n mẹ́sìn dé ẹ̀sìn àjèjì ni rárá o ẹ̀sìn kan ni tó yẹ kọ́lọ́wọ́n bá fi lọ́lẹ̀ sáyé ńgbà tó ti dá ayé sáyé. kàmá kutiba ala alladhina min qablikum. anábà muhammad sallallahu alaihi wasallam bẹ̀rẹ̀ àwẹ̀ àwọn anábì ọlọ́run síwájú náà ti gbà wọ́n ti gbà àwẹ̀. ọba anábì ọlọ́run tí wọ́n ti rí kọjá lọ ni wọ́n gbàwẹ̀ ni wọ́n kírun. ẹ̀sìn tí wọ́n ṣe náà ní tọ́lọ́wọ́n bá ń jẹ́ ká mọ̀ èyí tí ń ṣẹ̀sìn islam. ẹnìkan ṣoṣo náà lọ́lọ́run tó mọ gbogbo wọn sáyé iṣẹ́ tó tẹ̀ gbé wọn lọ́wọ́ tí wọ́n wá jẹ́ láyé náà ní sẹ́tà ń sọ̀rọ̀ nípa rẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. ìkan nínú iṣẹ́ náà ni pé kí wọ́n sún fáwọn èèyàn wọn pé kí wọ́n gba àwẹ̀. kàmá kú ti bà á lálàbí ìnàmí kan bẹ́lẹ̀ kan. ìwé tá ń pààrọ̀ inú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ títà lùkùránì kì í ṣe ìwé kan tó sùn kalẹ̀ ní bóyá bíi hundred years sẹ́yìn o ìwé tó ti sùn kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọ̀rọ̀ tó ti wá látọ̀dọ̀ ọlọ́run ní one thousand four hundred years ní o ìbẹ̀lẹ́ ọlọ́run ti sọ̀rọ̀ òní ká mọ̀ kó ti bá aláàlá mi fàbẹ̀lẹ̀kùn. ó ní bó ń ṣe ṣe ààwẹ̀ gbígbà lọ́ranyàn lórí àwọn èèyàn tí wọ́n ti ṣíwájú yín lọ táwọn ti wáyé táwọn ti wá lọ. làálàkùn tàtàkùn. àwọn kan mi wà ọlọ́run ní ká ṣe ọkọ̀ ní sọ ní tó fi ní ká ṣe. ṣùgbọ́n pàwọ́ aláṣẹ ká ṣe látara kó jọlọ́run lórí wa táàgbẹ̀ gbọ́dọ̀ máa wá challenge ọlọ́run lórí tó ní ká ṣe táà gbọ́dọ̀ máa wá péré ọtọ́rìtì ọlọ́run kó ṣe ní ká ṣe léyìí. ṣùgbọ́n ní ìwọ ọlọ́run á mọ̀ á mọ̀ ní ká ṣe á tún wá sàǹfààní tó wà ní ṣíṣe yẹn fún wa wọ́n ní ìdí tí wọ́n fi táwa náà bá dẹ̀ wó lóòótọ́ àárí wípé bí a bá gbá rẹ̀ ó máa ń jẹ́ kí bẹ̀rù ọlọ́run wà lára èèyàn tí a bá gbá rẹ̀ èèyàn á mọ pàtàkì ń tán pè ní pẹ́ẹ́nìkan lè bí ń pa òun tí a bá gbá rẹ̀ èèyàn á mọ rírì àánú èèyàn á jẹ́ mọ pé ìyà ń jẹ àwọn kan ó pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn àǹfààní tí ò ṣe kà tán ẹ lè tọ́lọ́ nítorí rẹ̀ ní ká gbá rẹ̀ àwọn Ramadan ló wá wọlé dé yìí láti ní òpó kan nínú òpó ẹ̀sìn islam wa nígbà tí ọlọ́run bá ṣe ní kábíyì sọlọ sọlọmà ó dá málákù dìgbèrè lò lóhùn nígbà tí málákù yẹn wá bí ìbéèrè lọ́wọ́ ànábì sallallahu alayhi wa sallama ẹni kó fóun ní ìròyìn nípa ní ẹ̀sìn islam. málákù dìgbèrè lò lọ́wọ́ àbẹ̀rẹ̀ lọ́wọ́ ànábì ọ̀gá àwọn màlẹ́kà pátápátá ó ní kànáàbì sọ ń tán pé lẹ́sìn ìsìláàmù fóun ìwọ náà tẹ́tí kó gbọ́ ọmọ ìyá mi mùsùlùmí. ìwà ìdílé tí ó béèrè béèrè lọ́wọ́ anábì anábì dá lóhùn báyìí pé àlè ìsìláàmù. àwọn tẹ aláìláha ìlàwọ́. ẹni tá ń pè lẹ́sìn ìsìláàmù náà ni kó o gbà pé kò sọba kan tó yẹ kíyàn máa jọ́sìn fún lódodo àyàfọ́ lọ́wọ́n bá wà. anna muhammadar rasulullah bákan náà kágbà pé ànábì muhammad òjíṣẹ́ ọlọ́run ọba ni kì í ṣe ẹbí kì í ṣe ìran ọlọ́run kì í dẹ̀ ń ṣọmọ ọlọ́run kì í dẹ̀ ń ṣe nǹkan kan tọ́lọ́run ju ẹrú àtòjíṣẹ́ rẹ̀. wọ́n tún kí máa sọ̀lá. ìta sọlá kọ́kọ́ yìí méjì ni ṣùgbọ́n kan ṣoṣo méjèèjì ń túmọ̀ sí à ń pè ní shahadatan ìjẹ́rìí ẹlẹ́ẹ̀kejì òun náà ni irun kíkà òun náà ni máa kírun. kéèyàn tó lè jẹ́ mùsùlùmí tó dúró tá a mọ̀ pé mùsùlùmí lè léyìí tó ń ro kàlìjánná ọlọ́run tó ń sin ọlọ́run tó mọ̀ tó wáá ṣe láyé tọ́lọ́ torí rẹ̀ dá sáyé irúgbẹ́lẹ̀ bí wà láyé kò mọ̀ ń torí ẹ̀ dáhùn sáyé. wàtúkì máa sọ̀la. ẹlẹ́ẹ̀kejì náà ni kó máa kírun. wàtúkì azàká. ẹ̀yin máa ti palẹ̀ mọ́ Ramadan dé ìrìn wa ń kọ́ Ramadan tó dé ṣé وتقيم الصلاة وزارة وانا ندبا انا pẹ̀lú báwo lẹ ṣe rí. wọ́n tún kí ìmọ̀ sọ̀la. ó ní àwẹ̀ ló rọ̀ òun lọ́rùn irun òrò òun lọ́rùn. à ó lè mú kàbí kó mi méjèèjì o. wọ́n tún kí ìmọ̀ sọ̀la. àbí kó o tún máa kírun yẹn náà lẹ́lẹ̀ kejì. wọ́n tún ti bákan náà kó o máa yọ zàkà ilẹ̀ kẹta lele yẹn. a sì ń bọ̀ láwọn àlàyé tó rọ̀ mọ́rọ̀ zakana nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ ọdún yìí. wàtẹ̀sù ma ramadan. bákan náà gbígbà ramadan òpó kan lòun náà jẹ́ nínú òpó ẹ̀sùn islam. ilé tó tẹ̀lé. pàtàkì jẹ̀lbẹ́ yìí. bí tí sòkòlẹ̀ karùn-ún náà ni kéèyàn máa wá lọ ṣiṣẹ́ hajj pẹ̀lú lílọ sí àyè kan eléyìí tọ́lọ́ wọn bá gbé kalẹ̀ fún ṣíṣiṣẹ́ náà eléyìí ni òpó ẹlẹ́ karùn-ún. òpó ẹlẹ́ kẹrin wa ni tó jẹ́ pé òun máa ń wá lẹ́ẹ̀kan lọ́dún nínú oṣù kan oṣù péré káàdì máa bẹ̀rẹ̀ rẹ̀ láti bẹ̀rẹ̀ gbọ́dọ̀ gbàwẹ̀ náà dópin tó jọ́ṣù kan gbígbàwẹ̀ yẹn wá lè jẹ́ ọgbọ̀n ọjọ́ which is thirty days. يثبت هلال رمضان بالرؤية عند جميع أهل العلم لقول النبي صلى الله عليه وسلم صوموا لرؤيته. nígbà àwẹ̀ Ramadan a máa mọ̀ pé àwẹ̀ Ramadan ti bẹ̀rẹ̀. برؤية الهلال. pẹ̀lú àwọn tó jẹ́ kàkàlẹ̀ tí ń ṣe nǹkan oríṣi méjì yìí àkọ́kọ́ nù rẹ̀ náà ni rírí ìlétẹ́sù kárí kóṣù ti lé nírú àyà ìnú yìí tóṣù bá lé ní alẹ́ ìní tí sòlítọ́ọ̀nù kéde kí wọ́n ti róṣù o rọmọdọ́ọ̀nù ti bẹ̀rẹ̀ nìyẹn lọ́la o. tá a bá wá rí kóṣù lé àáka ṣàbàn lọ́la á pé ọgbọ̀n ààrẹ wa bẹ̀rẹ̀ lọ́túnla eléyìí tá à ń sọ yìí kì í ṣe pé bóyá èwo ni wọ́n tún sọ yìí ṣe wọ́n ti sọ pé kìkì dáa bẹ̀rẹ̀ àwẹ̀ ṣe àwọn kan sọ pé ìbí ìtọ́jú kan sọ pé ìbí sẹ́kù kan sọ pé ìbí ìmọ̀mù kan ti sọ pé ìbí mùdírù kan sọ pé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn èèyàn. mú lérò ìyá ti hí. nínú àwọn èèyàn tí wọ́n máa ń mú déètì kalẹ̀ fún ààwẹ̀ àní ìtàn eléyìí ìṣòyà àwọn kọ́lá náà bìtọ́ lọ rán sí wa o. àwa ò gbọ́dọ̀ bún wa àdẹ́gbàgbà ṣépè fún wọn o ṣùgbọ́n a máa jẹ́ kí wọ́n mọ̀ pé ohun tí wọ́n ń sọ àti tí wọ́n ń ó ta ko ń tẹ́ni tọ́lọ́wọ́n bá rán sí wa sàn àti tó ṣe tí ṣe ànábì sallallahu alaihi wasallam. ẹ̀yin ọ̀dẹ gbọ́dọ̀ lòun mẹ̀sìn kó wá lòun fẹ́ mọ́tò ànábì ámbèlè kó wá rò kóun mọ̀ jùlọ. bẹ́ẹ̀ sì dẹ̀ ṣe rí lánàá ló ṣe rí lónìí ẹ má jẹ́ adágbọ́n tẹ̀dá sílẹ̀ bẹ́ẹ̀. ẹgbọ́n sànàbì sọ ànábì ni súnmú èrò òyà tìhì. ẹ gbà rẹ pẹ̀lú pẹ̀lú lé. wà á fún tìrú lérò ìyá tì bákan náà ẹ tún tún a bá tún tún lé. fàyínnìkún mà aleikum. ẹ wá gbọ́ àlàyé ọ̀rọ̀ tí ò dàrú. fàyínnìkún aleikum. tí bá bo ojú ọjọ́. bẹ́ẹ̀ wá láǹfààní àti ilé fáláàfin. ṣàbánù Kí wàá ní wàhálà? kò sí nínú ìpìlẹ̀ ẹ̀sìn wa kéèyàn máa mú déètì kalẹ̀ fún ààwẹ̀ ààwẹ̀ Ramadan là ń sọ o àṣà gbélé ọ̀rọ̀ ààwẹ̀ o kò sí o sílẹ̀ kàràdí ìkẹlẹ́ yìí lè ta kàyí tíjà dísì tuntun nílẹ̀ ó tún pọ̀ bẹ́ẹ̀ náà nínú àwọn ẹ̀rí. wàlímọ̀ sábàtà ánìbí ní Umar radiyallahu anhuma qala tara annasu ila lafa khabartu nabiyya sallallahu alayhi wa sallam. ọ̀kan lára àwọn sàhábà tó ṣe Abdullahi bin Umar radiyallahu ta'ala anhu. qala ó ní. tara annasu ó ní àwọn èèyàn rí oṣù kóṣù lé ìgbà tí wọ́n wá rí kóṣù lé wọn wá sọ fún un. Àkọ́bárùtù nàbí sallallahu alayhi wa sallam. Ó lè wá lọ sọ fún ànábì sallallahu alayhi wa sallam. Àní ra'aytuhu. Ó ní ah, èmi náà rí oṣù kú ti lé wọn sọ fún mi mo jẹ ti gán ni rẹ̀. Àfọ́mà wa amara nà sábì síyá. Ó ní kété tí ànábì gbọ́ báyìí ànábì jẹ́ gbààwẹ̀ ó lè sọ pé pàṣẹ fáwọn èèyàn bá mi kéde fún wọn pààwẹ̀ ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí gbààwẹ̀ o eléyìí ń jẹ́ ká mọ̀ yín pé ẹni tá a fẹ́ dúró báyìí ní ìsìn kí n ṣe olórí àwọn mùsùlùmí ní nàìjíríà kò ní sòlítọ́ọ̀nù ẹnikẹ́ni má sọ̀rọ̀ rẹ̀ dolórí lé wa lórí pàtàkì lólórí kan tí wọ́n náà má sọ̀rọ̀ rẹ̀ dolórí lé àwọn èèyàn lórí pàtàkì lórí kan fi ṣe olórí torí ìlú máa ń lólórí àwùjọ àwọn mùsùlùmí ní nàìjíríà alólórí oṣù tó bá wá rí nílùú kan ní Saudi ni ní amẹ́ríkà ni nílùú míì ni ìrí oṣù lọ́dọ̀ tiwọn kò kọjú ìrì oṣù lọ́dọ̀ títí wa. Yàyọ́ Alábínà Àmànú. Ọlọ́run ni mo pọ̀ ẹ́ lè gbogbo òdòdó. Àti ìrànlọ́ha wà àti ìrànrasú. Ẹsẹ̀ lọ́lọ́run ẹ̀dẹ̀ tẹ̀lé òjijì tí wọ́n rántí sí ti Muhammad. Wà ó lè lámúrí mi. Bákan náà ẹsẹ̀ láwọn tí wọ́n jẹ́ olórí. Olórí wa ní Nàìjíríà gba Mùsùlùmí bí Sùlùtọ́ọ̀nì ni ọ̀. Òun náà ìjọba náà lè kọ gbẹ́sà tó lórí wa. Ànásẹ́ǹtì ti tí wọ́n bá tẹ̀lé lómi tí yàtọ̀ fóun àgbọ̀nrí ẹ̀ṣin ló ń jẹ lọ́bẹ̀ ò wọlé o. torí ìdí èyí fẹ́rí ìsìláàmù kọjá ẹ̀sìn bá ṣe máa ṣe rèé ìfẹ́ inú kò gbé ẹ̀sìn ìsìláàmù dúró á bà ìsìláàmù ẹnìyẹn jẹ́ kò ní bà ìsìláàmù gangan jẹ́ ẹ̀nì ẹ̀ńtálì ṣùgbọ́n tẹ ẹnìyẹn gangan fúnra ara rẹ̀ á bàjẹ́ torí pọ́n fìfẹ́ inú sin ọlọ́run. torí ìdí èyí àárọ̀ wa ẹ ti léko lálẹ́ òní láti gbọ́ pé ṣé wọ́n ti rí oṣù náà nínú àwọn tó wá pàtàkì tá a gbọ́dọ̀ mọ̀ bí rọmọdán ṣe wọlé dé yìí kọlọn kó fi gbígbà rẹ̀ ní rọrùn fún wa kó fún wa lálàáfíà láti gbà á òun náà ní pé ká jìnnà sí gbogbo wa bàjẹ́ ilé yìí tó lè ṣàkóbá fún rọmọdán wa ká jìnnà sí rọpípa ká jìnnà sí olè jíjà ká jìnnà sí ṣìnà ṣíṣe gbogbo àwọn àwọn àbàjẹ́ tá a ní ká jìnnà sí i kí rọmọdán tó dín náà tẹ́lẹ̀ àgbọ̀dọ̀ ṣe wọ́n o ṣùgbọ́n tí rọmọdán bá tún wá dé tíyàn bá tún wáá ṣe ọ̀ràn rẹ̀ ní agbára jùgbà tí ò sáwẹ̀ lọ. bẹ́ẹ̀ náà ni gbogbo iṣẹ́ olóore tíyàn máa ń ṣe ní Ramadan nìkan ní iṣẹ́ ọlọ́run bá yín ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. ìgbówó kalẹ̀ káwọn èèyàn máa jàǹfààní ọ̀rọ̀ ọlọ́run. bẹ́ẹ̀ náà ni ìbọ́ àwọn aláwẹ̀ ìdun àwọn èèyàn nínú ìyọ ẹni tó wà nínú ìnira ìyọkúrò nínú ìnira tó wà ìṣèkúnlọ́wọ́ fún àwọn èèyàn lórí iṣẹ́ dáadáa bọ́lọ́wọ́n bá ṣe tán nínú Al-Qur'an ni ta'awanu 'ala al-birri wat-taqwa. la ta'awanu 'ala al-ithmi wal-'udwan. ẹ̀rọ àwọn èèyàn lọ́wọ́ lórí dáadáa àti fáyọ̀ ọlọ́run ẹ má ṣe kú lọ́wọ́ fẹnikẹ́ni lórí ìgbẹ́rù bọ́ni sọ́lọ́run àti wẹ̀ ṣe. Nabiyyu sallallahu alayhi wa sallam. alábi sallallahu alayhi wa sallam sọ wípé. man lam yada' qawla az لله حاجة في أن يدع طعمه وشرابه. arábìnrin kò sí tọ́lọ́ ń fẹ́ fi àwẹ̀ rẹ̀ ṣe o ó kàn fi oúnjẹ lẹ̀ kò jẹun kò mí lẹ̀ kò mú mi ni o níparí káfílẹ̀ yìí náà tún sáré rán wa létí ṣẹ́rí gbogbo àwọn iléeṣẹ́ ń gba owó kí wọ́n ń bá àwọn èèyàn gbé ìpè irun síta iṣẹ́ tí wọ́n ni wọ́n ń ṣe ìbáwa táwa ń gbá rẹ̀ àsìkò tí wọ́n ń pèrun sí lọ́pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ rédíò ẹ jẹ́ ká kíyèsí ojú ọjọ́ tá a fi ń ṣìnú pẹ̀lú ìpè irun ká má lọ ṣìnú kó tó di pásìkò ṣìnú tó ìrun pípè lọ́pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ rédíò aago méje fùtọ́jú márùn ló ń sábà wáyé lọ́dọ̀ pé láwọn ọjọ́ míì òòrùn tí ì ní wọ̀ láago méje fùtọ́jú márùn yẹn àdẹ ṣìnú kóòrùn tó wọ̀ ẹ jẹ́ ká kíyèsára a ṣe sùúrù lásìkò yìí wẹ́jẹ̀ ká kíyèsí gbẹ̀yìn lọ́wọ́lọ́wọ́ báyìí òun pè ṣìnà wa ká máa ṣe sùúrù dàgbò méje ó kù bí ìṣẹ́jú mẹ́ta. bójú ọjọ́ yẹn bá ṣe wá ń lọ ní gbogbo ojúmọ́ ta bá ṣe ń bàdá nílẹ̀kọ́ lọ pẹ̀lú àánú ọlọ́run àti máa bí ìtì wa. ká ṣe sùúrù jíjẹ aago méje ó ìṣẹ́jú mẹ́ta kí ẹ̀là náà bì fi ń ṣìnú sallallahu alaihi tàbí ìgbìgbì tá náà bá wá rí eléyìí àwa mu omi sérésére ní ẹ̀mẹ́ta bákan náà a kì í ṣe máa wẹ́ lè bẹ̀rẹ̀ lọ́la sísòrò tọ́ni bá ti kéde káfíńlẹ̀ náà kún fún wa ká tó parí. ká má gbàgbé wípé jíjẹ sàárè wa lásìkò yìí pẹ̀lú ojú ọjọ́ tá à ń lò pẹ̀lú wẹ́dà wa ó gbọ́dọ̀ máa parí sí aago márùn-ún ó kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lókèlè títí tìmọ́ púpọ̀ lásìkò tá yìí òun náà ni sọ́ọ́tù sóbì wa ní láti gbọ́dọ̀ sí máa kí bí aago mẹ́fà ọkùnrin ìṣẹ́jú mẹ́wàá anabi sọlá sọlá láàárín ìgbà tó fi ń jẹ sahur sígbà tí wọ́n fi máa kí sọlá tó sóbè àsìkò tá a lè fi àyà fífì nílẹ̀ àlùkò ànínì. fàánì zayd ibn fàdí nínú àwọn sàhábà ní eléyìí tí a mọ̀ sí tí a mọ̀ sí zed bin sabit radiyallahu ta'ala anhu. kọ́lá ó sọ báyìí pé. tasaharuna ma'a rasulillahi sallallahu alayhi wa sallam. zed bin sabit ló ń rìpọ́tì ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà tó fi wà pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam ó dá àwọn jíjí sàárì pẹ̀lú ànábì sọlọsọ ẹrẹ afa àdàdà ó ń jẹ sàrí pẹ̀lú àwọn ọmọkiri. àkàrúnà ó ní àwọn jẹ sàrí pẹ̀lú ànábì pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam. tọmọkùnà ìlà sọlá. ó ní lẹ́yìn ìgbà táwọn jẹ sàrí táyà wọn wá lọ kírun bẹ́ẹ̀. Ọ̀la Anas bin Malik. Anas bin Malik dẹ̀rẹ̀ ọdún ọdún mẹ́wàá gbáko lòún fi gbé lọ́dọ̀ ànábì. Òun wá ń béèrè lọ́wọ́ ẹ̀ kánà kọdírù máa bẹ iná hù máa. ó ní sọ káyé gbọ́ bá kọ́ látara rẹ̀. ó tó kí ni tó wà láàárín ìgbà tẹ́ fi jẹ sàrí tó àti tẹ́ fi lọ kírun yẹn. ọ̀làkọ́ndínrún kọ́mùsì nà áyà. ẹ zedmund sábìtì ni láàárín ìgbà tí wọn lè fi káyà fífi ní alukóra nínú. adéṣe sàkáyà adéṣe imam bukhari ni o anabidẹ ni sasa haru fa ina fi sahuri baraka o jẹ máa jẹ sààrì alibarika púpọ̀ ó wà níbi jíjẹ sààrì. so eléyìí pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàyé mi àtàwọn ìdájọ́ mi tuntun rọ̀ máa wẹ̀ wa a tún máa ṣàlàyé rẹ̀ fún wa lọ́la ìpàdé wa níbi ìdásìkò yìí ní ọ̀la abẹ́lẹ̀ òkúta kú gba ní àyìnbáda fún wa kódà bá sọ̀rọ̀ bá tó ṣe ìgbàwé ètò yìí ní ẹ̀sán dáadáa subhanahu wa ta'ala alhamdulilayi السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àwa tí a bá ní ìbéèrè kan àbí ìkejì tàbí tí a nífẹ̀ẹ́ láti ṣe gbogbo àwọn irú ètò báyìí wọ́n pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn òṣèlú wa náà ó náà ní oh eight oh thirty five seventy five fourteen sixty six.